bitch that about so nísàlẹ̀ omi ọmọ tó fẹ́ nú ẹ̀gà pẹ̀lú ìlọrin. ọ̀nà pẹ́ta lọ fi yọ bí ó sì ti àádámọ̀ sólè kéwò báwo lọ ṣe fẹ́ rọ̀nà nílẹ̀ Saudi. ọmọ kẹwò ádámọ̀ ọpẹ́ ní kádà fọgbà tó fà. so they come. sanita jo go.

Baba ló fà wá gbogbo ni bàbá tó lẹ́sìn ni bàbá tó ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí ta ló fà wá. ẹ̀yin ọmọkọ́mọ tẹ̀ ń sọ̀rọ̀ bàbá pẹ́lẹ́bọ̀ ni bàbá gẹ́gẹ́ bí ẹ ṣe ń pè wọ́n ẹ ò sì bẹ̀rù ọlọ́run lórí irọ́ wọ̀nyí tẹ̀ ń pamọ́ bàbá ẹran tí a tún bọ̀ tán ẹ̀yin ọmọkọ́mọ. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wa lágége lálùfáà wa. lásù àfẹ̀rí fàyínà àdàmà sọ́hìbù sọ̀fà wà sọ́hìbù líwàfà kánà mórí bàdàn wà kánà mókítàdà ẹni tí ò ní bíbí ni yóò máa bú bàbá ẹni tí ò ní ìran ni ò ní fẹ́ràn wọn àwọn rándàràndàn àwọn ọmọ jàtijàti àwọn ọmọ rédèrèdè àwọn ọmọ pàpàlági ni ó máa bú bàbá bàbá wa lágbègbè. iná àdámọ́ kánà ṣe kánà bàbá wa lágbègbè lálùfáà wa. súnmọ́ bí kò gbọ́rọ̀ mi ta ni bàbá ẹ̀yìn ìsìlámù yìí kí ni iṣẹ́ tí wọ́n gbé ṣe nínú ìlú tá a wà yìí ṣé wọ́n mọ̀ kéwú ni ṣẹ́sìn gan tún yé wọn kí ni orí pa wọn nílẹ̀ Yorùbá tíra mi ló lọ ṣe ẹ̀mú wá kárí. iná ádámà kánà ṣe kánà bàbá wa lágége. Lálùfáà ọ̀hún yá rọ̀bì yá gàfáà. walaye wa ba wa ka hajiya dan walaye wa ba wa ka hajiya dan ya rabbi ya gafar ya rabbi ya gafar اغفر لآدم أعوذ بالله من الشيطان الرجيم الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا فإنه من يهده الله فهو المهتدي ومن يدلل فلا هادي له والصلاة والسلام على رسولنا المصطفى محمد المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين ومن والاهم بإحسان إلى يوم الدين أما بعد أدوكو دولوم ọba tí ó jásí pòun náà ní gbogbo agbára pín sí ọ̀dọ̀ rẹ̀ ọba tí à ń wá lólùrànlọ́wọ́ tí ò sẹ́lòmíì tó lè kún wa lọ́wọ́ bí èso ọlọ́run ọba yìí náà ni à ń bẹ̀ pé kó là wá kó sì ṣọ́ wa kó ń bi àwọn ròyìnròyìn tí ò da láwọn nǹkan tí máa ń sún ènìyàn ṣe nǹkan tí ò da tọ́lọ́run ó fi bínú sí kọ́lọ́run kó dákun kó là wá ń bẹ̀ kó sì dáríjì wá ń bi tá a bá kù sí kó fi ṣọ́ rẹ̀ ṣọ́ wa òun náà láfara tì àṣìlẹ́lòmíì látara yín pé àmọ̀ yín pé ẹnikẹ́ni tí. ọlọ́run bá fi mọ̀nà náà ni yóò máa wà lójú ọ̀nà ẹni tí ọlọ́run bá sì sọnù kò lè rẹ́nìkan tí ó fi mọ̀nà láéláé ìkẹ́ẹ̀kẹ́ ọlọ́run kó máa bá aṣáájú wa ọ̀gá wa anábì wa Muhammad ọba wa ọba gbé e dìde kó máa jẹ́ àánú fún gbogbo ayé ọlọ́run bá wa kẹ́ kó bá wa àwọn àlùmọ̀ rẹ̀ kó bá wa àwọn aráalé rẹ̀ látàná àti lónìí títí láéláé ọlọ́mbà wa kẹ́ wọn. mọ̀wùlánà àṣẹ́kù adam abdullahi al-alori sheikh islam الشيخ العالمي الإفريقي النيجيري اليرباوي الإلوري ọlọ́run dákun rahmatulahi ta'ala alayhi wàlíwàlídẹ́yì ṣe ọlọ́run bá wa kẹ́ wọn bákan náà mawulana shehu kamaludin al-adabi wa mawulana yusufu al-abuaji ọlọ́run dákun bá mọ̀wìlánà sheikh mustapha zaglulu sanusi rahmatulahi ta'ala alayhi àtàwọn tí wọ́n jẹ́ àwọn àfa tiwa náà lu ẹ̀pẹ́ ní àyè tí wọ́n jẹ́ ògbóná gbòǹgbò lára àwọn irinṣẹ́ tí sheikh adama fi lọ́lẹ̀ mọ̀wìlánà muhsin edu wa mọ̀wìlánà sheikh abdullatif yamuni wa sheikh jirjisu akadu rahmatulahi ta'ala alayhim ajma'in àti gbogbo àwọn tí wọ́n ṣẹ́kù nínú àwọn àfa wa náà bàbá wa mudirul markas habibul malayin àdúwù ṣèitán ọlọ́run dákun jẹ́ kí bàbá náà gùn lẹ́mìí fún wa ọlọ́run jẹ́ àrí bàbá náà pẹ́ ọ̀pọ̀lọpọ̀ àláfíà tó pé àti ìdára tó pé ọlọ́run bá wa ṣe fún wa bí yàn bá fẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run wa ṣerú ẹ̀ fóun náà bí yàn bá sì ní kó má rí bẹ́ẹ̀ nítòun náà fẹ́ yẹn náà ní kọ́lọ́run jó rí fóun náà bí akila ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam wala hawla wala quwwata illa billahi al-aliyyi al-azim ma sha allah ta'ala àtúnwá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ọmọ ìyá wa tá a jẹ wà lórí ètò lálẹ́ yìí asalaamu alaykum àtẹ̀yin tẹ́ tún máa darapọ̀ mọ́ wa gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣí ẹ rẹ̀ bẹ́ẹ̀ tí ń bá wa ṣí ẹ náà lọ́wọ́ bó máa ṣí ẹ òre fún wa o torí pé adé afa mudọ afatan kathira ọlọ́run dákun jórí bẹ́ẹ̀ fẹ́ nìkan kan wa lọ́lá la ilaha illallah. محمد رسول الله ولا wala ولا قوة إلا بالله العلي azim ما شاء الله rí i كل àkọlé ọ̀rọ̀ عشيري yìí òun náà أبو بكر tuntun lórí ọ̀rọ̀ abubakar nínú kòtò pẹ̀lú anabiwa muhammad àwọn kan ní pé àwọn kan ti ń sọ yìí pé bá bú abubakar kínní kan ní ó ṣe awọ̀lẹ́ ń ta ló bú abubakar ya abu abubakar ọlọ́run ò sì ní jẹ́ abu abubakar à ń sọ tí ọlọ́run bá sọ ń pa abubakar ni so àwọn manipulation táwọn èèyàn máa mú wá nìyẹn nítorí àti fi bàyín jẹ́ àwọn ni wọ́n ń bú àwọn sọ̀hábà al-kiram ẹni bá sì bú sọ̀hábà ó ti jáde kó nú islam wa man alladhi yasubbu ababakar nahnu la nasubbuhum bal nukrimuhum wa nurdihim à ń pọ́n wọn lé à tún ń ṣe rọ̀díyà wọn à ń yọ́nú sí wọn à tún ní kọ́lọ̀ ń bá wa yọ́nú sí wọn gbogbo ń tà ń ṣe nù ni. dáhà káwa lọ sórí ṣubuhatun hawla abi bakir filgar ẹ rí i pé ọ̀rọ̀ míì tún lélẹ́yìí á tún mú àwọn míì náà jáde nínú sahihul bukhari lálẹ́ yìí ẹ rí i pé ń jó nìyẹn nìkan sọ yín pé kótókótó ni à ń pa pọ̀ mọ́ra wọn wàláàlì ṣàwọn pé kótókótó yẹn ń bọ̀ láti rí nínú Sahihul Bukhari so léyìí tó ń fi hàn yí pé tíwèé yẹn bá jẹ́ báwọn èèyàn ti ń pè lọ́dọ̀ yín kò yẹ kẹ́ ẹ sọ yí pé wọ́n ń da kótókótó pọ̀ mọ́ra wọn mo sì lérò pé tọ́lọ̀ ń bá ní kí àwọn àfáàwá yẹn náà tí wọ́n bá lu ẹ̀mí ìkórira tí wọ́n bá tún lè bá wa wà lórí ètò lálẹ́ yìí tí wọ́n tún lè pè ńgbà tá a bá ṣe tán tí ó jẹ́ pẹ̀lú yìí tí a jọ farabalẹ̀ pẹ̀lú ara wa tá a kọ́kọ́ jọ lu ọkàn fẹ́ táwọn kan jọ yọ ẹ̀mí à ń kórìíra ara wa kú ò lẹ́mìí ara wa bóyá lágbájá sọ̀rọ̀ yín kò tẹ́ mi lọ́rùn kò bá mi lára mu kò yẹ kó mú jà wá torí pé ànábì ló sọ fún wa sallallahu alayhi wa sallam ó ní man yuridillahu bihi khayra yufaqihuhu fi ddini gbogbo ẹni tó lọ́n bá rore kàn láyé àgbọ́yé ẹ̀sìn ni ó máa fún àgbọ́yé ẹ̀sìn ò tó nǹkan nú ayé mọ́ jàgídíjàgan ló kù ńlẹ̀ àgbọ́yé wo ló wà nù ká búra wa ká bára wa jà. Ja ká sọ̀rọ̀ tí ò dá síra wa lónìí pé àjọ ń ṣàlàyé ọ̀rọ̀ ẹ̀sìn bó ti yé wọ bó ti yé mi kódà kò yé àwọn sàhábà dọ́gba àwọn sàhábà máa ní ikhtilaf ala kalimatin wahidatin minal kalimatil qur'aniyya nínú ọ̀rọ̀ tí ń bẹ nínú al-Qur'an a máa rí sàhábà kan tí ó máa sọ pé ìtumọ̀ rẹ̀ lọ́dọ̀ tòun ń báyìí lọ́lọ́run gbà lérò ń bẹ̀ tí kan sọ pé báyìí ni tí kan sọ من الفقهاء tí wọ́n jẹ́ àwọn abu hanifa rahmatulahi ta'ala alayhim ila imam ahmed ahmed bin ambal tí wọ́n pe àwọn náà ní ikhtilaf láàrin ara wọn fi umuru diin so tó já sí pé tí ò mú wàhálà dání wọn sì bára wọn jà so wọn pe kíní kan ní atakilidu takilidu yẹn ni pé itibau al-a'ma kéèyàn máa tẹ̀lé yẹn ní tẹ̀lé afọ́jú léyìí tó ń já sí pé ó kó bá àwọn ẹlẹ́sìn. yahudi rí nasara ni bɛ àwọn buddhism náà rí bẹ́ẹ̀ mùsùlùmí náà rí a máa ń fẹ́ràn kó jásí pé ká máa ìmáà wọ́n dẹ̀ sọ fún wa pé ìmáà mọ́jọ yé bá ń ká lọ oyè bá ń ká gbé bí táwọn yàrá bá ti gbọ́rọ̀ sí ìwọ náà gbọ́rọ̀ síbẹ̀ ó tiẹ̀ níyẹ̀ wò rárá ọlọ́ngàn ò fẹ́ rí bẹ́ẹ̀ dákun kó ṣíjú àánú wa náà ẹ jẹ́ àtúnwá tẹ̀síwájú àwọn èèyàn béèrè àwọn ìbéèrè kan wọ́n ní ǹjẹ́ àmọ̀ yìí pé kò sí mọ́ṣáláṣí ní Kúbà kí ànábì ó tó dé bọ́lá tí wàá rí mọ́ṣáláṣí tí wọ́n ti ń ṣe kíni tí wọ́n ti ń kírun wọ́n bá ń wá fọlọ́mùwọ́n nìwá ẹ̀rí pé àwọn èèyàn tí wọ́n bá fi ẹ̀mí kéta sọ̀rọ̀ ó ní bí wọ́n ti máa gbé ó lè jásí látara kó yé ó sì lè jẹ́ pé látara pé kò yé màá tún fẹ́ ká tún jọ gbọ́ àdísù yẹn lẹ́ẹ̀kan sí wọn lá nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam haddathana Ibrahim ibn al-Mundhir qala haddathana Anas ibn Iyada ani Ubaydillah an-Nafi'i ani ibn Umar ibi tá lọ nù ni Umar radiyallahu ta'ala anhu náà ni wọn sọ yìí pé lamma qadima al-muhajiruna al-awwaluna ala usuba nígbà táwọn àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ ṣe ìjírá láti Mẹ́kà wá sí ìlú Mẹdínà wọ́n débi kan tá à ń pè ní ala usuba usuba yìí mawdi'u bi Kuba àyè kan ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní Kuba mọ́sáàsì tí wọ́n padà fi lọ́lẹ̀ ń bẹ̀ ni wọ́n ń pè ní masjidu Tauba naam afáwa ní qabla maqdami rasulillah ṣáájú kó jíṣẹ́ ọlọ́run ó tó dé kana ya ummuhu salimu mawla habi udhaifa ẹni tí ń ṣáájú kírun fún wọn gbà náà náà ni wọ́n ń pè ní salim tí ń jẹ́ ọmọ ọ̀dọ̀ fún abu udhaifa wa kana akitharu umu qur'anan òun ló sì ní máa alukur'anu jù láàrin wọn òun ló ní máa ṣàpé wọn àdá kọ ń bẹ̀ àmọ́ kí là ń pè mọ́sálásí lọ́dọ̀ àwa mùsùlùmí kẹ́lẹ́ mà pé ń tà ń pè láyé mà kan ó ti jọba nínú ayé àwa mùsùlùmí látara pa fẹ́ ṣàbòsí tàbá fẹ́ parọ́ tàbá fẹ́ wí kinní kan a sì fẹ́ kí nǹkan náà tà irọ́ ò sì pé ìkan nínú àwọn afọwọ́nwákà nígbà táwa ń kékeré yóò ní òdodo ló lè pé ẹjẹ́ àjọsọ irọ́ ò lè pọ́n nílé tí ó ta gbà bójú ọ̀tá àpọ́njù náà àhóso òdodo ò mọ wá ká dá òdodo ló lè gbé jájọ sọ irọ́ ò lè wọn ní ilé tẹ̀wé tàgbà bójú ọ̀tá àpọ́njù náà àhóso òdodo bójú ọ̀tá bá pọ́n tó pọ́n náà ìyẹn ni pé òdodo ló lè gbé ẹjẹ́ àjọ sàn irọ́ ò lè pọ̀ nílé tẹ̀wé tàgbà bójú ọ̀tá pọ́njú náà àwọn oṣù òdodo. òdodo gangan ló lè pé òun ni ẹjẹ́ àjọ máa ń sọ torí pé irọ́ ò lè pọ́n nílé tẹ̀wé tàgbà bójú ọ̀tá pọ́njú náà àhóso òdodo lélẹ̀ pé ẹja jọ̀sọ̀ ìran òlé wọn nílé tèwé tàgbà bójú ọ̀tá pọ́njú náà àhóso òdodo. kódà bójú ọ̀tá bá pọ́n tó pọ́n jù náà lọ àwọn ò máa sòdodo tó rọ́ọ̀lù kùránì ló sọ fún wa yí pé. الذين يبلغون رسالات الله ويخشونه ولا يخشون أدا إلا الله وكفى بالله عزيبا وني الذين يبلغون رسالات الله àwọn tí في bá fẹ́ jíṣẹ́ ọlọ́run yẹ ká ṣàwòrán ọlọ́run ولا yakíṣà ònà إلا الله ní páyẹ̀ lómi yàtọ̀ sọlọ́hún torí pé kí ni wàá káfà bílá ìṣe àṣìbá torí pé wọn bàbá Ọlọ́run tó àwọn láti ṣọ́ àwọn bọ́lọ́run bá ti tó yàn láti ṣọ́ mọ́jàpọ̀ wẹ̀yìn mọ́ kó o máa sọ òdodo rẹ lọ ni ní téèyàn ó bá lè wí ó rí i pé àfáà yẹn ní bimawodẹ́hìn láàyè ibìkan àlọ́ ọ̀ṣùbà kúbà ní ọ̀ṣùbà yẹn ń bẹ kọ́bílà makodami rasulillahi ṣáájú kó ṣiṣẹ́ ọlọ́run tó dé ṣe àyèmọ̀ kan wá tún wá débi pé àmọ́ wípé bí ò bá sí mọ́ṣáláṣí yìí wò ní amákirun torí pé anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú ìbára wọn ó jẹ́ kó yí àwọn mùsùlùmí yí pé àyèsùn mẹ́rin adarakatikum as-salat fasallu ibikíbi tí irun bá ti bá yín ni ẹ ti máa kí àdìsí tó sì mú wá ni wípé al-ardu kulluha masjidun gbogbo ń tà ń pè lórílẹ̀ yìí pátápátá masjidu ni kí la ń pè ní al-masjidu mọ́ọ́dẹ́rùn ayé ibì kan yasjudul insanu fihi minal ardi ibi téèyàn ti máa forí kanlẹ̀ kódà ibi téèyàn bá ti ń kírun nu yàrá rẹ̀ masjidu ni sọ̀rọ̀ pé tó bá ní sàjádà yasujudu sujudan ṣẹ́gẹ́tì mi nísìn ibi èèyàn ti máa forí kanlẹ̀ makanu elmusalli kò túmọ̀ sí gbódìgbà tí wọ́n bá mọ orígun kan kò túmọ̀ síbẹ̀ tá a bá ní ju'ilati lil ardu tọ̀ òwúrẹ́ wẹ́mẹ̀sì jìdá anábì ní gbogbo orílẹ̀ láyé báyìí lọ́lọ́run ọba ṣe mímọ́ fún mi ló ṣe mọ́sáàsì ìyẹn ni pé al-ardu kulluha masjidun gbogbo orílẹ̀ tá a bá ti tẹ̀ tá a kírun bẹ̀ mọ́sáàsì ni ó máa jẹ́ kò túmọ̀ sí pé ó dìgbà tí wọ́n bá wá ṣe kí ni o tí wọ́n bá kọ́ mọ́sálásí ṣé ń gbà tá nábì ò tí ì kọ́ mọ́sálásí má kò kírun táwọn mùsùlùmí bá wá dé Mẹ̀dínà ṣé ńgbà tí wọ́n bá ń lọ lọ́nà tásìkò òrùn bá tó ayéfùmọ́ adìrakátìkùmù sọ̀láàtú fasallu ibi ìrún bá ti báyìí ni ẹ ti máa kí wọ́n láàyè ibì kẹ́ni ní Kùbá torí pé nìyẹn ló máa Al-Qur'ani jù wá gbé kejì wá èyí ni volume máa dá lóhùn ṣàǹgbọ́n a rí àdìsù yẹn pé àwọn sàhábà yìí ń kírun wọ́n sì ti ń kírun láti lu Mẹ́kà kódà arínú sọ́yìn Bukhari tó sọ fún wa yìí pé Abubakar yìí kọ́ mọ́ṣáláṣí síwájú ilé tiẹ̀ tí ń kírun bẹ̀ Mẹ́kà nígbà tí ò tí ì lọ sí Madina adíṣu ẹlẹ́ẹ̀kejì òun wá fẹ́ sọ àwọn táfa yẹn ń kírun fún torí pé adíṣu kan yẹn náà ni ìṣesí Imam Bukhari náà ni ká máa ṣe tẹ̀bùwíbù fún àwọn ahadith adíṣu méje adíṣu ẹyọ kan Imam Bukhari lè gbà wá lọ́nà méje nǹkan ẹyọ kan làwọn àdìsí yóò sì máa sọ ọ̀rọ̀ ẹyọ kan ni wọ́n máa sọ Imam Bukhari ó mú àdìsí kan tí wọ́n ń pè ní babul akhidhi bil yadayni ọ̀rọ̀ àtayá náà sì lọ́sọ mẹ́ wọ́n pè ní babul akhidhi bil yadayni ọ̀rọ̀ àtayá Imam Bukhari lè mú ọ̀rọ̀ ẹyọ kan kó fún ní báàbù mẹ́jọ tí ó máa jásí pé àdìsí ẹyọ kan àdìsí ẹyọ kan àwọn máa ń ṣe takiraru la ahadithi ni wọn wà máa fún ní báàbù báàbù báàbù mi tí ó máa túmọ̀ sí pé àdísù kan yẹn náà ni wọ́n ń fún ní tẹ̀bùwíìbù ọ̀tọ̀ọ̀tọ̀ àdísù ẹlẹ́ẹ̀kejì usman bin salih adathana abdullahi bin wa'ab qala akhbarani bin jura'ij anna nafi'a nafi'a kan yẹn náà tó gbọ́rọ̀ yẹn lẹ́nu ibnu umar náà ló ní anabna umar radiyallahu anhuma akhbarahu ló fóun nírò ṣe àpé baqiyatul khabar ó gbọ́ baqiyatul khabar al-awwal èyí tó ṣẹ́kù nínú ọ̀rọ̀ tó ń sọ bọ̀ lákọ̀ọ́kọ́ yẹn náà lélẹ̀ ó ló ní anabna umar radiyallahu anhuma ojú ó yẹ òun wípé kàánà sálìmù kàánà sálìmù sálìmù lẹni ó jásí wípé. ọgbọ kaana salimu mawula habi uzeifa yahumul muhajirina òun ló ń ṣáájú fún àwọn almuhajirina awalina ṣàgbé muhajirina awalina kanyẹ náà ni àwọn tí wọ́n kọ́kọ́ dé wọ́n àdẹ sọ pátá àwọn tí wọ́n padà wá dé pẹ̀lú ànábì wọ́n aṣọ ábì nàbí yìí àtàwọn tí wọ́n súnmọ́ ànábì lára àwọn ọmọlẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe yíra wa sallallahu alayhi wa sallam fi masjidi kuba'i ṣàkóso wọn sọ pé bí mawdi al-usuba mawdi kuba ni ibi tí wọ́n ti ń kírun yẹn náà nígbà tí wọ́n bá ti ń kírun ó ti di kíni o ó ti di masjid kò dìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ wá kọ́ mọ́ṣáláṣí wọn kàn fi nǹkan gáìdì ẹ̀ ni níjọ́ ànábì sì dé Madina kọ́ ló kọ́ ọ́ mọ́ṣáláṣí o tá a bá tẹnu bọ̀rọ̀ lálẹ́ yìí a máa pé tọ́lọ̀ ń bá ní la masjidu ní òṣìṣẹ́ alátakọ̀wá mọ́ṣáláṣí Kùbá yẹn ni wọ́n ń sọ o gbọ́ fi awali yaomin ibi tí wọ́n ti kọ́kọ́ kírun lákọ̀ọ́kọ́ ọjọ́ tí wọ́n ṣe é jíra yẹn dé Mẹ̀dínà gangan o gbọ́ lọ́lọ́ ní la masjidun òṣìṣẹ́ alátakọ̀wá lànàbí fi máa lọ ọbẹ̀ ní gbogbo sátidé tàbọ́sẹ̀ méjì méjì yóò lọ kírun mẹ́ torí pé yóò máa dàbí ìgbà téèyàn ṣe umara ni níbi tí fọ́dílù rẹ̀ dé ó lóun ló ń kírun fáwọn al-muhajirina al-awwalina ni wọ́n pè ó al-muhajirina al-awwalina wa ashaba nàbì àwọn sahaba nàbì náà wà pẹ̀lú ẹ̀ o sallallahu alayhi wa sallam fi masjidi kuba mawda'i bi kuba ibi tí wọ́n ti ń jọ́sìn yẹn ni wọ́n pè ní kíni o masjid kò túmọ̀ sí gbọ́ dìgbà tí wọ́n bá kọ́ mọ́sálásí ká tó lè pe bìkan ní kíni o el masjidu àyè ibi tí wọ́n ti ń sin lọ. ó wà ní fihim àwọn tí ń bẹ ń bẹ abubakar tó bá jásí pa nẹ́bi tí wà ń bẹ ń gbà náà ó yẹ kí wọ́n kọ́ ọ́ sí pé fihim rasulillah aw fihim nàbí wa abi bakir àwọn abubakar wọn àdárúkọ anabi sí léyìí tí ó máa túmọ̀ sí pé anabi ò sí ń bẹ̀ fihim abubakar abubakar ń bẹ ń bẹ wa umar umar náà ń bẹ ń bẹ wa abu salma abu salma ń wa zayd zayidu náà ń wa amiru bunu rabia amiru ọmọ rabia wà ń bẹ disi tí ó kù mí òun ò tún wá ní í ṣe pẹ̀lọ́rọ̀ tí ń bẹ ń sàlẹ̀ àdíìsù tó ní í ṣe pẹ̀lú tọ̀hún ni lólè tí ń jẹ́ tamamul hadith pípé hadith yẹn ẹ jẹ́ wá tẹ̀síwájú àwọn tí wọ́n ń béèrè yìí pé ṣé wọ́n ti kọ́ masjidu Quba ń gbà náà béèyàn báyọ̀ wọ́n ti ní pé al-usba bi mawdi'i bi Quba ibi tí wọ́n ti ń jọ́sìn yẹn ni wọ́n ń pè ní o ni wọ́n ń pè ní mọ́ṣáláṣí wọ́n á sì sọ pé masjidu kuba mi ì rò pé gbọ́ wọ́n á sọ wípé nínú ọ̀rọ̀ yẹn bàbá ń túbẹ̀ wọ́n á sọ ń bẹ̀ wípé masjidu kuba wọ́n á sọ pé mọ́ṣáláṣí kuba ẹni tí wọ́n sọ ń bẹ̀ ni wípé fíìmẹ̀sì jídìn o gbọ́ fíìmẹ̀sì jídì kùbá in ní àyè ibi tí wọ́n ti ń jọ́sìn ní kùbá wọ́n á sọ wípé mọ́síjúdù ibẹ̀ yẹn gangan àyè ibi tí wọ́n ti ń kírun ní kùbá yẹn kò túmọ̀ sí pé mọ́sáàsì àyè ibẹ̀ yẹn gangan àyè ibi tí wọ́n ti ń forí kanlẹ̀ yẹn ni wọ́n ń rì fáa sí àwọn tí ń bẹ ń bẹ náà ni wọ́n ṣe kí ni ni wọ́n ka ó kọ́ wọn kalẹ̀ ń kọ́lọ́mbà wa ṣíjú àánú wa naam káwa lọ. àwa rí pé lamu yathbit inda ta'aqiqi ala ilmi tá a bá gbé sórí ọ̀rọ̀ mímọ́ alimujaradi anala atifa walimadhabiya a máa fura ma yìí pé kò fẹsẹ̀ rinlẹ̀ ká máa sọ yìí pé abubakar ń bẹ pẹ̀lú anabi nínú kòtò. No ìdí tùjẹ́dù àìdá mu'asharat nígbà tá a rí àwọn àwọn ń tá a lè tọ́ka sí tó níye tamna min dhalika tó kọ̀ fún wa pé ah, Abubakar ò lè ṣe kíni kò sí pẹ̀lú ànábì nínú kòtò jẹ́ ń fún ẹ ní ikhtilafu kan bayna al-Qur'ani láàrin al-Qur'an jẹ́ kọ́kọ́ bẹ́ẹ̀ lọ sínú súratu nisa aya ọgọ́rùn-ún tẹ́ẹ̀fì mọ̀ yí pé Abubakar kan ló wà nínú kòtò pẹ̀lú apá ti mú àwọn àyàtú mi wá tó ń sọ yí pé wa anzala sakinatahu alayhi wa ala al-mu'minina so tó bá wọnú suratul Baqara suratul Nisa aya ọgọ́rùn-ún ọlọ́wọ́n bá ń sọ ń bẹ̀ wípé Abubakar kọ́ ni wọ́n máa sọ ń gbé la takhaf torí pọ́lọ́ ti sọnù àyà yìí pé wa man yu'ajir fi sabilillahi fáwọn Abubakar ẹnikẹ́ni tó bá lè yàn lù rẹ̀ lódì fi sabilillahi tó torí ẹ̀sìn Ọlọ́run tó kó nù rẹ̀ tó lọ Mẹ́dínà yajidi fil ardi muragaman kathiratan wa sa'atan Ọlọ́run yóò rí muragaman kathiratan yóò rí ọrọ̀ kó pọ̀ wọn sáà táwọn ọlọ́run tún wọn gbà láàyè ṣọ̀pọ̀ ti mọ̀ pé jíra táwọn ń lọ ní tí wọ́n fi ń sáré ẹ̀ náà ní wípé àwọn fẹ́ rí mọ̀rọ́gà máa ń ka fíra tán wọ́n sáà tán ọlọ́run ó promise wọn ẹni yóò tó bá lè ṣe ń jíra yẹn fi sabilillah sórí ojú ọ̀nà ọlọ́run yajidi filarudi mọ̀rọ́gà máa ń ka fíra tán wọ́n sáà tán yóò rí ọ̀rọ̀ tó pọ̀ wasaatan ọlọ́run tún gba láàyè waman yakhruju min baytihi muhajiran ila Allahi wa rasulihi ẹni tó bá wá jáde kó nù lé rẹ̀ muhajiran ila Allahi wa rasulihi tó ṣèrìn àjò yẹn ní torí tọ́lọ́run tó jíṣẹ́ rẹ̀ lọ summa yudrikul mautu tí kú wá bá pàdé lọ́nà ò gbọ́n summa yudirikuhum alimautu ikú wa kà mẹ́nà faqad waqa ajiruhum ala llahi ó ti di ọ̀rọ̀ yẹn kọ́lọ́hún sọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀ lẹ́sàn wa kana Allahu ghafura rahima torí pé lọ́wọ́n bá yẹn aláforíjì ni aláàánú ni àwọn Abubakar mẹ́rú èyí irú wọn kọ́ ni ó máa bẹ̀rù ikú à ń lil ijra torí àwọn gan fẹ́ kú àyà kan tó ni tí ó máa fi hàn yí pé ẹni tó bẹ̀rù yẹn tó nábì ń sọ pé láàtà káfùmọ́ bẹ̀rù torí pé Ọlọ́run fẹ́ kàn ti kí wọ́n láyà pé ẹ bá ń lọ ẹni ikú bá ká mọ́ náà kó tó débi tí ń lọ torí pé kìnìún fàkọ́dí wákà àjírùn aláàláhìn ẹ̀san rẹ̀ ti dọ̀ràn yẹn fọlọ́run ó dọ̀ràn yẹn Ọlọ́run ti gbà lẹ́rú gbogbo wọn ni wọ́n sì ń fẹ́ kọ́lọ̀ wọn ṣe kí ni o kó gbà wọn lẹ́rú yíyún jẹ́ àyà kan tí mo kọ́kọ́ tó fẹ́ múlẹ̀ pé kèé ṣe múmi nílẹni tí ń bẹ pẹ̀lú ànábì ló fi ń páyà ìwà fi ìkẹyìnkẹyìn àtakò láàrin Qur'an àtàdí aláwọ̀kọ́ al-ikhtilafu bayna riwayati wal Qur'an fi bayani al-waqi'a wá wo ìyapa tó wà láàrin àwọn riwayatul ahadithi àtàlàyé tó alukur'ani mú wa lórí n tó ṣẹlẹ̀ sanna muhammad nínú kòtò falukur'ani yukhbiruna anna mahalla qawlihi ta'ala idh huma fil ghari idh yaqulu li sahibihi la tahzan inna allaha ma'ana alukur'ani ń sọ fún wa wípé ayé bi tí ọlọ́run ti bá nẹ́bí sọ̀rọ̀ tọ́lọ̀ ti ní ma ibi tọ́lọ̀ ti sọ fún pé ìdí hùmẹ́ fìlọ́gọ́rì nígbà táwọn méjèèjì ń bẹ́ nù kòtò ìdí àkúnlúlé sọ́híbìhì tí ànẹ́bì ń sọ fẹ́ni tó mú rìnrìn yẹn pilata zen má bànújẹ́ iná lọ́ha màánà ọlọ́run bẹ pẹ̀lú wa níbo làlùkùránì sọ pé ànẹ́bì ti sọ bẹ́ẹ̀ fìlẹ́gọ́rì nínú kòtò ẹ wá jẹ́ àlọ́gbọ́n tí ń bẹ́nu àdìsí bóyá alukuraani ní ń sọ nǹkan míì ni bóyá wa láwa gba nǹkan míì gbọ́ bóyá ọlọ́run la fẹ́ gbàgbọ́ torí pé alukuraani àti mọ̀ yí pé zalikẹ́lì kìtàbù la rayba fihi ìwé tí ò níyè méjì nú udanlil muttaqina ìyẹn ń túmọ̀ sí pé ọ̀tẹ́ntìkì ni látọ̀dọ̀ ọlọ́run fẹ́ni tó bá níbẹ̀rù ọlọ́run níbìkan ó ní alhamdulillahi alladhi anzala ala abdihil kitaba wa lam yaj'al lahu iwaja ọlọ́run sọ ìwé yìí kalẹ̀ fún alukur'an ọlọ́run ò fi ilẹ̀ kó ní kó ní láì fi nú kò ní iwáj kò wọ́ kò sì gún ó ní ká yí mà ìwé tó pé làwọn kan máa léwúrẹ́ jẹ́ ẹnìkan ní àwọn ṣíà gbà pé kùránì ò pé ṣáàlùsùn náà gan gbà pé kùránì pé ni báyìí ṣíyàn ò ti gbà pé kùránì ò pé táwọn kan rí bẹ́ẹ̀ lẹ́yìn kan náà rí bẹ́ẹ̀ làwọn àkànnú àwọn súnà ni wọ́n sọ yìí pé suratul asabi ó ṣe déédéé suratul bakora ewúrẹ́ ló jẹ́ yàrá aisha ṣèbẹ́ sọ pé lára ń tẹ́wúrẹ́ jẹ ni àṣeyẹ̀kù wá ṣeyẹ̀kátù fáríjì múhù mọ́ ẹ̀yin wá ń bú ṣíyà pé ṣíyà ní kùránì ò ṣé kùránì pé lọ́dọ̀ ti wọ́ fúnra rẹ náà ẹ yàtọ̀ síra yín ẹ wàá máa lébẹ́lẹ̀ àwọn èèyàn ṣíyà ṣíyà ìrònú ṣíyà masha allah alukurani sọ fún wa yìí pé filigọ́ọ̀rì nínú kòtò ni ọlọ́run lànàbí ti ń sọ fẹ́ni tí wọ́n jọrìn wípé látàzán má bànújẹ́ inna Allaha ma'ana ọlọ́run ń bẹ pẹ̀lú wa ẹ wá lọ jẹ́ àlọ́ kanú àdìsí sọ pé kì í ṣe inú kòtò ẹnjìníà kì í ṣe inú kòtò lànàbí ti sọ wípé má bẹ̀rù kùránì ń sọ pé nù kòtò ni wàá gbọ́ bẹ̀yìnẹ́mẹ̀lì wàá rí ti fẹ́ rọ̀ wáyà kàmẹ́fì sọ ìhẹ́ el Bukhari wa Muslim bí n ti bẹ́ẹ̀ nu ìtòkàn bà mí nu jẹ́ ni pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń sábà bọ́ ta fún àtakò ń tẹ̀ ń gbọ́ yìí èmi ò gbọ́ orí láyé torí pé ẹ̀yẹ ka yín ọ̀pọ̀ yín ẹ̀yẹ ka sọ yìí hol Bukhari tọ́mọ awí nǹkan kẹ́ ń bẹ̀ ẹ̀ máa lérò pé rọ́ọ̀ni tẹ bá wá bá ẹ wàá lọ bá àwọn àfọ̀nṣẹ́ríù àwọn àfọ̀nṣẹ́ríù yẹn ni wọ́n wàá mú èrò tiwọn láti fi tún àdìsù yẹn ṣe máa ka àdìsù kan lálẹ́ yìí ẹ̀rù ọlọ́run bá yín nínú àwọn manipulation nínú sọyìn Bukhari àti Muslim òun sọ pé ananabi akọọlẹ ha anabi wíbá nì wípé má bẹ̀rù wàhùmẹ́ mẹ́ẹ̀dá láfi àwọlé tọ̀rí ẹ̀kì nígbà tí wọ́n ń rìn lọ lórí ọ̀nà báyìí ẹ̀yin náà gbé sílẹ̀ akáyẹ o alukurani sọ wípé ìdí àkúlù lisa ibi yìí ẹ máa gbọ́ bá alukurani ti wí ó ní ilé tó ń sòrò ń hù tẹ́ ẹ bá lẹ́ ní rànẹ́bì lọ kọ́dí nasara hùn lọ́hùn ọlọ́run àbá ti ṣèrànlọ́wọ́ fún ìdí àkàràjà hùn nígbà tí wọ́n lè jáde tana lè jáde ànẹ́bì ṣé wọ́n lábùbákàrí ni ọlọ́run ò sọ̀rọ̀ ẹnìkan kẹ́mẹ́ ànẹ́bì kò sọ pé ìdí àkàràjáhù mọ́ tó bá yẹ pé Abubakar àtànẹ́bì ni wọ́n ń lé yóò sọ pé ìdí àkàràjáhù mọ́ nígbà tí wọ́n lé àwọn méjèèjì jáde ó yẹ kó máa jásí pé wàyàkú láàní lè sọ ibi yìí mọ́ táwọn méjèèjì wá ń sọ fẹ́ni tó mú àwọn méjèèjì rìn alukura ni yakulu àkàràjáhù ladina kafaru àwọn kèfèrí ni wọ́n ń lé láti pa sáníyà ìsìnẹ́yìnì sàní ìsìnẹ́yìnì tó ń wá fẹ́ nìkan ṣe kejì rẹ̀ ẹnìyẹn kejì rẹ̀ ìdí umẹ́ fìlẹ́gàrin táwọn méjèèjì ń jọ ń bẹ nínú kòtò yakulu lisa ibihin tí ń sọ fẹ́ni tí ń mú rìnrìn yẹn wípé látàzà má bànújẹ́ kí ló ń bà yẹn nú jẹ́ pé táwọn kèfèrí yẹn bá káwọn mọ́ bẹ́ẹ̀ pé ìwọ ni wọ́n mú ànábìrìn níwọ̀ tó jẹ́ èèyàn tíya ìbànújẹ́ pé ah báwo mo ti fẹ́ ṣe kí láàrọ̀ yé mi ọlọ́ni ànábì nínú ọlọ́run àmà àná kùránì ń sọ yìí pé fìlè gọ́ọ̀rì nínú kòtò àdìsù ń sọ wípé fi tọ̀ríọ̀kì fi àwọ̀lì tọ̀ríọ̀kì ńgbà tí wọ́n ń lọ lójú ọ̀nà ni nínú sọ̀yìhùl Bukhari àti Muslim wá gbọ́ fíìmà yẹ̀rìwíhì anilbarahi bùnà adib lórí ntí imaamu bukhari gbà wá látẹnu àfáwa albarahu bun adibi ani abihi látẹnu bàbá rẹ̀ azibi ani abibakir bàbá tiẹ̀ náà azibu látẹnu abibakar abibakar gan ló tún rí fíìlì ẹ̀ pé farutahalna kẹ́yìn lè mọ̀ pé manipulation ni farutahalna à ń lọ bàádà mẹ́ẹ̀mẹ́ láti ṣàmùsí lẹ́yìn ìgbà tí òòrùn ṣe kí ni tó yẹjú díẹ̀ lásìkò ìyá yẹn pé ọ̀sán ni wọ́n rìn ní rìn tá ànábì rìn lóru ò gbọ́ ànábì jáde lóru káwọn káfìrí mẹ́rin Abubakar yìí ni àwọn ń lọ lọ́sàn-án bàádà mẹ́ẹ̀mẹ́ láti ṣàmùsí lẹ́yìn ẹ̀ máa gbá o lẹ́ẹ̀rín wípé òòrùn pọ́n nì wattaba'ana Surraqatu bunu Maliki ni Surraqa ọmọ Maliki tẹ̀lé wa fakultu ni mo wá ń sọ fún òjíṣẹ́ Ọlọ́run pé ùtínà ya Rasulallahi wọ́n ti fẹ́ bá wa ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run lànàbí ni la ta'zan inna Allaha ma'ana lórí títì tí ẹ ṣe nú kòtò asifuna wa ni'mal wakil this is false manipulation against Quran kí ló dẹ̀ fa ni pé à ń wá gbogbo ọ̀nà lórí sayasatu bayna Shia wa sunna fi fadli Aliyi wa Abi Bakr lórí pé lọ́dọ̀ Shia àwọn gbà yí pé àlí ló lọ́lá jù Abubakar ló lọ́lá jù gbogbo nǹkan la fẹ́ fi wá ọlá fún Abubakar kó fi ju àlí lọ báwọn Shia náà ti fẹ́ wá ọlá fún Abubakar kó ṣe kíni o gbogbo ọ̀nà ní òfin ṣe kíni ní òfin ju àyè lọ ní tó dá wàhálà lẹ̀ rẹ̀ wọ́n fúnra rẹ̀ gbé sí làákàyà rẹ̀ alukurani sọ pé ìdí ìhùmẹ̀ fi lè gọ́ọ̀rì inú kòtò la nẹ́bi ti wí bẹ́ẹ̀ àmọ́ Abubakar ń sọ wípé fartaalna bẹ̀yìnà mẹ́mẹ́lẹ́ ti shams wọ́tàbáàná Suraqa bùnmẹ́lìk láàrin ipá ńlọ láàrin pé ọ̀sán pọ́n díẹ̀ báyìí wattaba'ana Suraqa Suraqa ló tẹ̀lé wa faqultu ya Rasulallah utina ya Rasulallah wọ́n mà ti fẹ́ bá wa wọ́n mà ti fẹ́ bá wa faqala lànàbí ń sọ yìí pé la tahzan inna Allaha ma'ana má bànújẹ́ ọlọ́run wà pẹ̀lú wa fi sahih al-Bukhari Al-Qur'ani ń sọ pé nù ọlọ́run ti ń sọ yìí pé yakulu lè sọ ibi yìí láta zen inna Allaha ma'ana Bukhari ń sọ yìí pé wọ́n ń rìn lọ lórí ilẹ̀ ẹlẹ̀ náà lànàbí ń sọ yìí pé láta zen inna Allaha ma'ana sel nafsaka ayu asheikh ìwọ àfáàgbà bírẹ̀ léèrè ayuhuma na akhuf aw ayuhuma na takhif èwo ni ká èwo ni agbámú bẹ́ẹ̀ anatiba ulkur'an am natiba ulbukhari alladhi lam yurisil allahu ilayna birisalatin wala wahida ṣal kur'ani tí wọ́n fi rán nabi ní ká gbà àbí imam bukhari tọ́lọ́wọ́n ọba wòran mẹ́sẹ̀gì ẹyọ kan tí ò fi rán sí wa alladhi lam yara nabiya wala ashabahu kur'an nabi kur'an wọn sahaba wala tabaihim kò sí ra wọn tí wọ́n bukhari yẹn ló wá ń determine ẹ̀sìn wàláàlì Imam Bukhari yìí ṣe ọmọ lárúbáwá àwọn àfáà tí wọ́n kọ àdísù ninety five percent wọn tá àdísù wọn tá recognize ẹ̀ jù wọ́n yìí ṣe ọmọ lárúbáwá tó bá yẹ kí n bẹ̀rẹ̀ sí ni máa mú analysis wá kẹ́ ẹ lè mọ̀ pé nǹkan ṣe àwa mùsùlùmí àwa la mọ̀ pé nǹkan ṣe wa àfikọ́ lọ́n ṣíjú àánú wa torí pé à ń sọ fún wa pé àwọn lárúbáwá lánàá wọ́n mọ̀ nǹkan kọ̀ níjọ́ tá ànábì máa jáde láyé wọ́n àti ìdá dáńtọ́ níbi ká kọ̀ nǹkan ó sì ṣàkóbá fún wọn àwọn tí èyí ṣe ọmọ lárúbáwá àwọn náà ni wọ́n ń ṣe kíni àwọn ni wọ́n ń kọ̀ nǹkan fún wọn ló fi já sí pé gbogbo kútúbà tá ànábì ṣe láyé fún ọdún mẹ́jọ rẹ̀ tó lọ Mẹ́dínà tó fi kírun jímọ̀ àárí kútúbà ẹyọ kan nbọnà tí wàá rádi ìsùtà àkókò kalẹ̀ àdí hútùbà rẹ̀ tí máa ṣe ní gbogbo ọjọ́ jímọ̀ kankan jímọ̀ kankan jímọ̀ kankan fọ́dún mẹ́jọ ayna khutabu rasul allati khatabaha fi hayati àwọn kútùbà tá nẹ́bi ṣe lójú ayé ẹ̀ àwọn èèyàn kankan wọ́n rí kọ́lẹ̀ wọ́n wá ń kọ́ ń tá nẹ́bi ń yàrá rẹ̀ pẹ̀lú àwọn ìyàwó rẹ̀ bá nẹ́bi ti ń fọwọ́ pàyàwó lára ti ń bá wọn sùn wọ́n ń rí yìí ń kọ wọ́n rẹ̀ yìí tó ń ṣe lójú gbogbo wọn fi mẹ́jìmá ìsọ̀hábà tó yẹ pé gbogbo sàhábà ni ó péjú ni ó pèsè síbẹ̀ wọ́n rí kankan kọ́lẹ̀ fún wa mẹ́ tàwọn yẹ ká fura síra wa kí wàá lẹ́lẹ́ ẹ̀kọ́ náà fúnra rẹ̀ wá wò Sahihul Bukhari àfáà tó kọ Muhammad bin Ismail bin Ibrahim bin mughira ọmọ bóni Uzbekistan haliya lọ́wọ́lọ́wọ́ nísìn Bukhari torí pé nisbatul asili wa makani maulidi ibi tí wọ́n ti bí nìyẹn Kharasani ló wà Kharasani alukuburo lọ́wọ́lọ́wọ́ lè ṣe òní wọ́n ń Uzbekistan àbí bẹ́ẹ̀ náà kọ́ ń pè Uzbekistan kọ́ ni ẹ̀ ni wọ́n ń pè é lọ́wọ́lọ́wọ́ ẹ wo bí bó ti jìnnà tó ẹni yéé sọmọ larubawa kò á sọmọ lárúbáwá kán tó lè kọ́ èyí tó jẹ́ ọmọ lárúbáwá àdìsí ò lálàáfíà lọ́dọ̀ wa tí ń ṣe ìmáàmù ìmáàmù máàlìkì radiyallahu ta'ala an tóun tó jẹ́ ọmọ mẹ́dínà àdìsí tiẹ̀ ò lálàáfíà ẹni tí èyí ṣe ọmọ lárúbáwá làdìsí rẹ̀ lálàáfíà wọ́n á sì tí ìbí ìmáàmù Bukhari tí ìmáàmù ìmáàmù máàlìkì ti ṣe kíni o ló ti kó tírà rẹ̀ jọ ìmáàmù wa Muslim àwọn wá láti Naisabur Naisaburi làwọn ti wá àwọn náà yẹ ṣe ọmọ lárúbáwá so bákan náà Imamu Nasa'i àwọn náà Kharasan ni wọ́n ti wá Uzbekistan yẹn náà làwọn náà ti wá lọ́wọ́lọ́wọ́ nísìn Imamu Tirmidhi Uzbekistan làwọn náà ti wá Ibnu Majah àwọn fúnra wọn náà Faris ni wọ́n àwọn Paris Paris Paris ni wọ́n ẹ wá àwọn àdìsù yìí làwa gbé sórí lónìí ju alukur'ani lọ kò sí gbogbo àwọn tá a kàálẹ̀ yìí kò sọ́mọ lárúbáwá kan nínú wọn pẹ̀lú pé wọ́n bí níbi larubawa ni tí wọ́n fi wá mọ lárúbáwá ju àwọn tí wọ́n bí ní lárúbáwá lọ tó fi wá kọ́ lárúbáwá ju àwọn tí wọ́n kọ́ lárúbáwá lọ gbogbo àwọn àfáà tí wọ́n kọ tírà sínú ìsìláàmù láyé èyí tó jọ ọmọ lárúbáwá kéré ìmáàmù náwáwí láti náwé náwé ẹ wo tí wọ́n so ìyẹn fi hàn yìí pé nǹkan ṣe ìsìláàmù nípìnlẹ̀ àwọn lárúbáwá ọ̀rá ni wọ́n máa jẹ ká sì gbádùn ayé alukurani sọ yìí pé filigori nínú kòtò lànàbì ti sọ yìí pé látàzán ìyẹn clear Imam Bukhari sọ yìí pé wọ́n rìn lọ lórí ọ̀nà báyìí wọn sínú kòtò ló ń sọ pé látà àzáni inna Allaha ma'ana wà fi sahihi Muslim òun náà ní farta alna ba'da ma malati shams à ń rìn lọ láàrin pọ́sánpọ́n wattaba'ana Surraqa bun Malik ní Surraqa ọmọ Maliku ló ń tẹ̀lé wọn bọ̀ fàkúntù ya Rasulullah ni mò ń sọ pé ìrẹ́ òjíṣẹ́ lọ utina wọ́n ti fẹ́ bá wa o faqala la ta'zan inna Allaha ma'ana ó tún ní anabi ní la tahzan inna Allaha ma'ana má bànújẹ́ Ọlọ́run bẹ nu pẹ̀lú wa lórí ìrìn ilẹ̀ ẹlẹ̀ kìí ṣe nínú kòtò alukurani ń sọ pé nínú kòtò ìmáàmù Bukhari àti ìmáàmù Muslim nínú ẹgbàá wa àti wọn àwọn sọ yìí pé lórí ilẹ̀ lórí títì báyìí ni ẹ dákun eléyìí kọ́kọ́ jẹ́ àkíyèsí kankan káwa náà kọ́kọ́ jọ wò ó. هذا اختلاف بين القرآن والروايات wadihun jiddan tó bá wọlé sí al-ikhtilaf bayna al-Qur'an wa riwayat wadihun jiddan ìyapa láàrin al-Qur'an àti riwaya yìí ó clear náà ó kọjá bẹ́ẹ̀ in tó ń ṣẹlẹ̀ nínú ayé ni pé túláàsì kọ́ ni kò gbàrònú tèmi túláàsì kọ́ ni kò gbẹ̀rí mi àmọ́ èyí ń wò ní kò wá àtáàkì mi àdísù tí mo mú wá yìí sọ̀yìhùl bukhari hadith three thousand six fifteen muslim two thousand and nine sọ pé báwa bá ń wí a máa sọ di lálá rẹ̀ sọ pé inú kòtò lọ́lọ́run wí tíra yìí ń sọ pé lórí ìrìn báyìí tí wọ́n ń rìn lẹ́lẹ́ ni bóyá àwọn àmọ́ àlọ́gọ́rì ni wọ́n náà sàmọ́ gọ́ọ̀rù thawr ìdíhùnmọ́ fìlẹ̀gọ́ọ̀rì nígbà táwọn méjèèjì wà nínú kòtò làlùkùránì wí ìyí ń lọ bẹ́ẹ̀ náà tá a bá tún wá wò ó ṣàpè pọ́ìntì ẹyọ kan lónìí nukutọ ẹlẹ́ẹ̀kejì ni wípé tùjọ́dù riwayatu fil bukhari nafsihi takul nínú bukhari fúnra rẹ̀ gan atúnwárí àwọn ẹgbàá wa ń bẹ̀ tó ń sọ fún wa wípé inna ababakir kana fil madina qabla ijrati nabihi ilayha pé madina ni abubakar wà kí ànábì ó tó ṣe ìjírá lọ ọbẹ̀ a sì ti mú ẹ̀rí eléyẹn wá nínú Sahihul Bukhari volume one page one seventy fúnra ẹ̀ náà lọ́ka tó sì já sí pé nínú rìwáyà ẹlẹ́ẹ̀kejì rìwáyà yẹn ń sọ ọkọ àwọn tí Sálímù ń kírun fún pé káàna Sálímù mawla Abi Hudhayfa yahumul mahajirina awwalina ó tún fi al awwalina sí. Si ó ń ṣáájú kírun fáwọn tí wọ́n kọ́kọ́ ṣe hijira wọ aṣáábì nàbí yìí àtàwọn tí wọ́n jọmọ àwọn tí wọ́n súnmọ́ nàbí fi mẹsìgídì kùbá yìí níbi tí wọ́n ti ń jọ́sìn ní kùbá kò túmọ̀ sí pé lé ibi tí wọ́n ti kọ́ wọ́n èé kọ́ torí ńgbà nàbí dé ló ṣẹ̀ṣẹ̀ wá kọ́ kèé sì ṣe bẹ̀ ní mọ́ṣáláṣí ta nàbí gan torí pé mọ́ṣáláṣí ta nàbí síbẹ̀ gan tó 4 kìlómítà síra wọn. وعن فيهم أبو بكر وعمر وأبو سلمة وزيد وعامر بن ربيعة tó bá yẹ pa ànábì ńbẹ́ńbẹ́ ni a si gbọ́ rí pé ẹnìkan ṣáájú kírun fún ànábì rí àyàfi ìgbà tẹ̀mí ànábì fẹ́ jáde láyé tí ò lágbára láti kírun mọ́ lónìí ká Abubakar ni ò sí ẹ̀rí kan tó lẹ́nìkan ṣáájú kírun fáànàbì rí nínú àwọn sàhábà rẹ̀ pé àwọn wá kírun wákàtí márùn àbí irun ọ̀ràn yàn ìgbà tí kan tiẹ̀ wá sọ lòun tún lọ gbèrò ní ọba Solomoni wá ní pé alimubaraki ń sọ yí pé ẹ̀ẹ̀kan mú kinní kan wá ẹ̀ẹ̀kan alimubaraki mú bi tí ọlọ́run ti ní tí wọ́n bá ń ṣàlùwàlá kó sọ ibi tó ti ní àfọwọ́pá orí àfa ẹ̀ kéwu o ha pé ibi tí ọlọ́run ti ní kán fọwọ́ pa etí èyí tó lòun fẹ́ ṣe dìbéètì kan dúdú kan tó kàn ń sọ̀rọ̀ tí àti àfa bẹ́fàsì mufti bẹ́fàsì máa ń plé báyìí jẹ́ kí n sáré bírèkì yẹn dáhùn fún ẹ fúnra ẹ lọ sínú alukuraani tó bá aláàgbà kuraani gbọ́ alukuraani sọ fún wa pé idha kumtum ila salati nígbà tẹ́ ẹ bá fẹ́ kírun fagisilu uju akum ẹ fọ ojú yín ṣòro ojú tó ń wò ní ojú fúnra rẹ̀ ẹ̀lánfú mínẹ̀lìwájì wẹ̀lìfámú mínẹ̀lìwájì àti mú àti ẹnu imú ara ojú báyìí fèsì yìí ló wà ló fi jásí pé táwọn nàbí ó bá ṣàlù àlá kèé máa ṣe tàjá dúdú lèmíyá yìí tá à ń ṣeun yóò bu omi nìbí gúrùfàtín wàhídàtìn pẹ̀lú ẹ̀ṣẹ́ ẹyọ ọ̀kan ẹyọ ọ̀kan yẹn náà ni ó fi yọnu òun náà ni ó fi fímú òun náà ni ó fi bọ torí pé nǹkan ẹyọ kan náà ní ń fọ wùjúhù ní ń fọ wà aydiyakum ilal marafiki ẹ fọwọ́ yín dégùn pa wà musahu bi ruhusikum kẹ́ẹ̀sì fomi pa orí yín àfáà yóò mọ̀ wípé àlùdùnáàni mina ra'asi etí méjèèjì yìí ara orí ló wà ya Rasulullah ṣé n tẹ́ ń ké náà rẹ tẹ́ ẹ lẹ́ fẹ́ ṣe dìbẹ́ẹ̀tì lé lórí tẹ́ ẹ torí ẹ̀ ń bú mi ìwọ kápẹ́ alùzù náà ni ìwọ gé orí dànù tẹ́tí ò bá ní bá a lọ alùzù náà ni mina ras ló fi jáde pé tá nàbí bá fẹ́ fomi pa orí tó bá ti mú un báyìí bí ó ti ṣe yóò kàn ṣe báyìí náà ni yóò ṣe báyìí yóò fi ọwọ́ méjèèjì pa etí lẹ́ẹ̀kan náà torí gbogbo ohun tí ń pa ẹ náà orí ni ń pa kì í ṣe pé yóò pa orí lọ́tọ̀ yóò pa etí lọ́tọ̀ al-udhunayni min ar-ras wa arjulukum ila al-ka'bayni làfáà ní ká mú wá níbi níbi tí ọlọ́run ti ní ká nẹ́bí máa fọwọ́ pa pa etí ya rasulallah àwọn arábí yìí astaghfirullah wọ́n jìnà sí mímọ́ wọ́n kàn dé làákà yìí wọn náà ni sórí yìí táwa ń ṣe ti já lọ́jọ́ tó pẹ́ àti tá a ti kúrò lóore yìí pé ká máa ṣe Follow, follow láti year two thousand and one early two thousand and one ni mo ti ń sọ àwọn nǹkan tí mo ń sọ yìí ó lè má jáde sí gbòòrò ni ẹnjìníà <laughs> ọlọ́ọ̀ṣẹ́ mo tún bírèkì yìí ní dáhùn kùránì nu wọn àmà ni ẹ ẹ láìsí súnà ẹ kò lè gbọ́ kùránì yé láìsí kíní kan kò lè gbọ́ kíní kan yé alọ́lù kùránì fọ́ gbogbo ẹ̀ sí wẹ́wẹ́ wa kulla shay'in fasalnahu tafsila gbogbo nǹkan làwọn ọlọ́run fọ́ sí wẹ́wẹ́ nínú alukur'an afọ tí o bá yíwọ débẹ̀ o ò tí ì gbọ́ ọyé débẹ̀ ni àmọ́ ńgbà tí wàá pa kuraani ti fáwọn kútubuli ìnsàníyà àwọn ìwé táwọn èèyàn kọ ló dá wàhálà lẹ̀ já tẹ̀síwájú náà nukutọ ẹlẹ́kẹta náà ni wípé káàdàmà ànàbíyí sallallahu alayhi wa sallam fi ìjìrà tìhì ẹnìkan ń bẹ pẹ̀lú anabi muhammed nígbà anabi ń ṣe ìjíra rẹ̀ shaksun ẹni tá à ń wí ismuhu abdullahi ibn ureikit mimbani deil wọ́n ń pè ní abdullahi ọmọ ureikiti mimbani deili bunu bakari máa mú jáde nínú bukhari nísìnyí torí àfa èyí èyí àrọ́júlẹ̀ abiku èyí tó sá lọ. tó ìwọ tó pere ẹ lóní súnà tó sá fúnjọba súnà lèyí o ṣèbọn dúró ni tó mọ̀ yìí pé iná yakumu yàkúmù àbí iná ńlá yàkúmù bìlẹ̀ ádìlì ni ó mọ̀ wá síbi lílì ó kí bíkà ni ó ṣe sùúrù fún kò nídìí kó sá sá fún ìwọ náà tó wá ń pa ọ ó sì lóò dáràn dúró náà ẹni tí ò dáràn máa sá lọ ó tún wá ń ṣe bọ́tán in alimubaraku you are lying stop lying ẹ̀yin ò ṣe sọ pé bòye mọ mọkọrí tíra yìí ń parọ́ àbí inú ẹ̀kọ́ mo ti ka èyí tó tún ta ko kuraani nísìn ẹ gbọ́ àlọ́lù kuraani ń sọ pé nínú kòtò lànàbì ti sọ yìí pé látà zan iná lọ àmà àná Bukhari àti mi sọ pé lórí títì tí wọ́n rìn lọ báyìí ni wọ́n ti wí bẹ́ẹ̀ ọlọ́run a máa fi kíní kan gbàyàn láàgbé nukutọ ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹnìkan ń bẹ pẹ̀lú ànábì ní jíra rẹ̀ tó ṣe ẹni tá à ń sọ ismuhu abdullahi bun ureikiti mimbani deil bunu bakar bunu bakar lẹni yẹn ń jẹ kánà dẹ̀lílẹ́ni hàdíkọ̀ ó jẹ́ni tó mọ̀nà dojú àmì ya'rifu tariqa su'ara jayidan ó mọ̀nà gan kama yadhkuru dhalika bun hajar al-asqalani fil nínú sẹ́rí ìmáàmù Bukhari àfáàwá bọ́nà ajárì mẹ́nuba nínú volume seven àmọ́ yìí ní sọ péjì fún ọ. wá bọ́nà làásìrì fìlkámìl ibùnú làásìrì náà sọ ń bẹ̀ nù àlkámìl náà nínú volume two àwọn náà mẹ́nuba wà bùnú kẹsìrì fìlbìdáyà wọ́n nìháyà ibùnú kẹsìrì náà mẹ́nuba tó o bá lọ ka volume three àmọ́ yìí ní sọ péjì fún ẹ. jáwa lọ sínú sọ ilbukhari fúnra rẹ̀ kí lòun gangan wá wí lórí arákùnrin ọ̀rọ̀ tún dé lẹ́bọ̀ nu hmm, yóò yà yín lẹ́nu nísìn Imam Bukhari gan sọ pé nìyí ń bẹ kí n tó ka nínú Sahihul Bukhari tó bá ọ wà nínú Sahihul Bukhari kódà ọ wà nínú Sahihul Muslim ẹni tá à ń sọ yìí o wọ́n ní adáṣà náà Yahya bunu Bukhair. حدثنا الليث عن أقيل قال ابن شهاب ọmọ ṣehábì ló sọ fún wa ọ̀rọ̀ tá a fẹ́ kà yìí kí lọ́rọ̀ náà òun náà ní wípé àdásánà yáyá bónú bàkẹ́rin àdásánà àlẹ́yìnsó àni Uqayl qala bónú ṣeháb ó ní fa akhbarani ọ̀rọ̀ wa ta ìwọ náà fúnra rẹ kó o máa gbọ́ o wàá máa gbọ́ àdánwò tí wọ́n kó tiwa nínú Islam tá a sọ yín pé àwọn àfáà ti parí iṣẹ́ kákan máa mú ni ẹnìkan ò gbọ́dọ̀ tọwọ́ bọ̀ ọmọ. wọ́n ní akhbarani Urwa bunu Zubair anna Aisha wọ́n lá Aisha radiyallahu ta'ala anha zawja zawja nabi ìyàwó àná Muhammad kọ́ọ̀làtì wọ́n ló sọ wípé wàstájára rasulullahi ànábì sanwó ọ̀yà fẹ́nìkan jẹ́ kí n kànú Bukhari fúnra rẹ̀ òun ni mo máàkì bọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ lè bá mi rí gbé díẹ̀ ṣó gbé kò gbé dáadáa ẹ wo dáadáa ní ìsìn kó lóògè kó súnmọ́ báyìí kan ṣé ó gbé bí báyìí rò ní ó gbé ó yọ dáadáa ẹ jẹ́ kí n da dúró díẹ̀ ṣé ó ti dábàá ni naam alhamdulilah ẹ wo bí tí báyìí rò ní wa wọ́n tún wá manipuléètì Abubakar sí wọ́n ní wàstájára Rasulullahi sallallahu alayhi wa sallam wa Abubakar rajulan wọ́n lá nàbì àti Abubakar gba ẹnìkan tẹ bá sì wò wọn wọn l'Abubakar mọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìtàn wọn wọn l'Abubakar pé oníṣòwò ni pé ó mọ̀nà ẹ tún máa gbọ́ yẹn náà o another manipulation ẹni tó mọ̀nà àwa tún wá tún wá máa gba ẹni tí ó mú un rìnnà wọn ni wàsítájára Rasulullahi sallallahu alayhi wa sallam wa abubakiri rajulan wọ́n ló jíṣẹ́ ọlọ́run àti abubakar òjíṣẹ́ ọlọ́run lọ́lọ́run ń sọ̀rọ̀ ẹ̀ fáwa wọ́n há di abubakar mọ́ bí ìgbà tọ́lọ́run jọra nàbí àti abubakar ń ṣe ṣé wọ́n lé abubakar ni wọ́n lé abubakar in tó yẹ kó wà ń bẹ̀ ni wípé wàstájára rasulullah rajulan min bani daili. وهو من بني عبد بن بن إذي آديا خريتا wọn arákùnrin yìí wọn gbà á lẹ́ni tí wọn sanwó ọ̀yà fún mimbani deili nínú agboolé àwọn bani deili wàhùwà mimbani abdi bun adiyi aobona adiyi ó jẹ́ nínú àwọn ìran abdi bun adiyi hadiyan òun mọ̀nà xirritan ògbólógbó ni xirritan tó bá ní ẹjẹ xirritan in tó ń specialize lé lórí inú ni wọ́n tún wá tún pé wàlẹ̀ xirritu almairu ẹni tó expert lọ́nà bil idaya níbi káfíyàmọ́ náà kọ̀dìgọ́mọ sahilifan fi alil asibun wahil kódà òun àti asi wahil àsámi wọ́n ti jọ níbúra ó ti búra pé wàhù àlẹ́ àdínì kùfárì kùrẹ́ṣì ni o pé lóòótọ́ ìran kùrẹ́ṣì ẹ̀sìn wọn lòún ṣe o ó sì búra fún wọn pé òun ò ní dalẹ̀ ànábì fàmì náàwù láṣẹ fọkàn tán fàdáfà á ilé yìí ra ìlàtẹ́ yìí mà wà àdáhù gàrà òun ni wọ́n wá sanwó fún wọ́n sì gbé nǹkan gun àwọn méjèèjì tí wọ́n máa kó lọ wọ́n gbé lọ wọ́n sì yí ni wọ́n jọ pàdé nínú gari saori lẹ́yìn ọjọ́ mẹ́ta tilẹ̀ rẹ̀ bá mọ́ ìyẹn fi hàn yí pé wọ́n ti dẹni mẹ́ta ẹnjìníà ẹni tó wà nínú kòtò ti di mẹ́ta tàbí ká sọ pé àwọn tí wọ́n ń rìnrìn àjò di mẹ́ta ṣáà wàá sọ pé ọlọ́run ò mọ̀ pé mẹ́ta ni wọ́n àṣírí ti tínú sí Abubakar rè ẹlòmíì tún rè ni wọ́n gbà gẹ́gẹ́ bí olùfinimọ̀nà yìí ẹ tún wá gbọ́ irọ́ mi tí wọ́n lórúkọ Abubakar fi pa lẹ́yìn tí wọ́n ti ní áádì tó mọ̀nà tábùbákàrí ò mọ̀nà ẹ tún wá gbọ́ eléyìí ẹ̀rù ọlọ́run ó mọ báyìí nínú Sahihul Bukhari tẹ́ bá ka volume four ẹ lọ́ọ́ wo page two fifty nine níbi tí ó ní hadathani muhammad hadathana abdulsamad hadathana habi hadathana abdulaziz ibn su'aib hadathana anas ibn malik radiyallahu anhu qaal anas ibn malik ló sọ báyìí pé aqbala nabiyullahi sallallahu alayhi wa sallam ila madina ẹni tí wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ yìí náà òun náà wà Mẹ́dínà o òun lòun wá ń sọ bí ìgbà tó jásí pé ojú tiẹ̀ náà lànàbí ṣe kúrò nílùú Mẹ́kà tí ń lọ sí Mẹ́dínà ó ní akíbálà nàbí yòlá ké ó lá akíbálà nàbí yòlá Anasi bunu Malik kíni o. Ànábì ń lọ sí Mẹ́dínà wàhùwà múrùdífù Ababakir múrùdífù Ababakir òun lòun wà pẹ̀lú Abubakar tàbí ká sọ pé ó ń bẹ níwájú ń bẹ níwájú Abubakar tó ń jẹ́ ọ́dílé fún un lọ nígbà tí yàrá bá jẹ́ ọ́dílé tó ń encourage ẹ wá máa gbọ́ àṣírí ọ̀rọ̀ ẹ wá máa gbọ́ wọ́n ní wọ Abubakar shaykhun Abubakar yìí sì jẹ́ arúgbó àgbàlagbà ni yóò rọ̀ fún táwọn èèyàn dá mọ́ lọ́nà Madina wa nabiyullahi sallallahu alayhi wa sallam ṣaabun anabi Ọlọ́run sì jẹ́ ọ̀dọ́ yúùtù lòun ọmọ kékeré la yọ̀n rọ̀ fún wọn mọ́ anabi sì ju Abubakar lọ wọn la Abubakar shaykhun yọ̀n rọ̀ wọn la arúgbó ni akínà pè ní arúgbó ni yọ̀n táwọn èèyàn ti mọ̀ níbi pé yín lọ ń tajà ní Mẹdínà tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ìtàn tí wọ́n pa wà nàbí yushabun layon rof ànábì jẹ́ ọ̀dọ́mọ kékeré tí wọ́n dá òun mọ̀ ẹ wá máa gbọ́ kọ́ ẹ̀ làwọn aṣọ yìí pé fàyàlùkà rọ́jùlù ababakir arákùnrin kan wá pàdé àbábákiri lọ́nà bí mo ti ń sọ yìí èmi yóò ṣẹ̀ṣẹ̀ lọ ká ní o yóò ṣẹ̀ṣẹ̀ wá bẹ́ẹ̀ ta ó ní yá ababakir ẹni yẹn wá ń sọ pé ìrẹ́ Abubakar mẹ́ni àdà rajul tara arákùnrin yìí alladhi bayna yadayka ti ń bẹ níwájú rẹ yìí fayaqulu àdà rajul yahdini sabila Abubakar wá ní arákùnrin ilẹ̀ ń ti mú mi mọ̀nà lọ Abubakar tí wọ́n ló mọ̀nà táwọn èèyàn dáàmú ẹni tó mọ̀nà táwọn èèyàn dáàmú àwọn tí wọ́n àmọ́ tí wọ́n ń bí lè rè yí pé tala arákùnrin yìí Abubakar yìí sọ yìí pé àdà rajulu yàdínì asẹ̀bìl òun lẹni tó mú mi mọ̀nà ẹ wá máa gbọ́ kọ́ọ̀là àfa yìí tún ń sọ wípé òun tún ń sọ pé wọ́n tún wáá mú nǹkan mi wọ́n fi sí wọ́n ní fàyàsíbù làásìbù ànáwó ìnáma yàrá ni tọ̀rí ọkọ̀ pé ẹni tó gbọ́rọ̀ yẹn yóò lè máa lérò wípé ọ̀nà tó ń rìn yẹn ni wọ́n ń sọ wá ìnáma yàrá ni sẹ́bi làlà àmójú ọ̀nà ọlọ́run wọ́n ń wí ṣẹ̀rí wọ́n fi yẹn wọ́n fi tún ọ̀rọ̀ yẹn ṣe torí pé kò pẹ̀lú àdìsí yẹn síyáàdà ni àlékún ni wọ́n ní faltafata abubakar labubakar bá bójú ẹ̀yìn fàyídà huwa bí farisi nkọ́dílà yìí kàn ó ló bá rí jagunjagun kan tí ń gẹṣin bọ̀ tó ti fẹ́ bá wọn faqala ya rasulallah ló bá ní ìran òjíṣẹ́ ọlọ́run àádá farisun kọ́dílà yìí kọ́ bí náà ẹnìkan ní bọ̀ yìí ó ti fẹ́ bá wa lànà bá bójú ẹ̀yìn faqala ló bá sọ yìí pé allahumma isra'uhu ọlọ́run ò jẹ́ kílẹ̀ gbé mi fasaru ilẹ̀ sì gbé mi alukurani ò sì wíyí o bí ilẹ̀ sì gbé mi ilẹ̀ gbé ẹṣin yẹn mi fún mọ́kàmẹ́tì tó amọ̀hìmù lẹ́sìn yẹn bá ń lọ òkè nílò ọ̀lẹ̀ báyìí nílò ọ̀lẹ̀ nílò ọ̀lẹ̀ báyìí faqala ya nabiyallah lárakùnrin yẹn bá ní ìrẹ ànábì ọlọ múrni bima shi'ta ní tó o bá fẹ́ ni kó o pa rẹ̀ ànábì ní kí fún mọ́kànàk ibi tó wà náà ni kó dúró sí láà taturukanna àdàn yẹl àkùbínà má jẹ́ kẹ́ni kankan kọjá tí ó fi bá wa wọ́n ní fàkànà àwọlù nàárì jàhídà eléyìí kọ́kọ́ jẹ́ ntá nàbí kọ́kọ́ kojú ẹ̀ níbẹ̀rẹ̀ ọ̀sán alànàbí yìí la ìyẹn ònà so àtúkọkọ yìí ní ìsìn Abubakar ló tún mú ànábì mọ̀nà wọ́n sì sanwó fẹ́nìkan tí ó mú wọn mọ̀nà nínú Sahihul Bukhari tàwa ló ń fi wọ́n mọ̀nà. nígbà tí wọ́n wàá fi ṣẹ́ríwù tún ọ̀rọ̀ yìí ṣe àwọn ní kèé ṣe pé tí wọ́n gbà lérò ni pé Abubakar yẹn darúgbó pé nítorí pé irun ewu wà lórí ẹ̀ ewu ò sí lórí ànábì. <laughs> <laughs> àwọn tí wọ́n ń fi sẹ́rí tọ́ ilà káyé wa tí ò dáa rárá wọ́n ń fi sẹ́rí ṣe kí ni wọ́n fi ń tọ́ ilà káyé wa tí ò dáa rárá wọ́n wá gba làákàyè wa làákàyè tí wọ́n wá sọnù á ní kí làwọn afọ́nṣẹ́rí sọ lórí ẹ̀ kí làwọn afọ́nṣẹ́rí sọ lórí ẹ̀ ṣé o tún rí i pé ìyẹn náà tún ṣe kí ni ìkan tún nù já tún tẹ̀síwájú sí i arákùnrin yìí ni wọ́n fún lówó tá a sọ yìí pé abdullahi bunu ureikiti bunu bakari naam wa qala al-badu ọ̀rọ̀ yìí náà ń bẹ́nu sọ́yìn bukhari o òun náà la kà nísìnyí o ó wà nù hadith two thousand two sixty three náà qala al àwọn kan sọ yìí pé anna abdullahi bunu ureikiti bunu bakar wọn lé abdullahi bunu rẹkìtì ọmọ bakar yẹn asilama fíìmà bad ó pàpà gba islam kọjá adahu dahabi mina sọhábà ìmáàmù dahabi tó jẹ́ kẹnu àwọn àfáàgbà ìmáàmù sunna tí wọ́n jẹ́ àwọn sálàfù tí wọ́n ti kọjá nínú àwọn èèyàn rẹ̀ wọ́n gbà pé lára àwọn sọhábà ni ni àfáàwá tá à ń sọ yìí ó pàpà gba islam òun náà sì jẹ́ kẹnu àwọn sọhábà ẹ lọ ka tírà àwọn tí wọ́n ń pè ní al-Isabatu fi tamyizi sọ̀háàbà tẹ́ ẹ bá lọ ka mi ò ní sọ péjì mi ò ní sọ fọ́lùm tẹ́ ẹ bá pèsè lájọ ń bára wa lò lọ́nà tó smart gbé a kì í ṣe pé bóyá kàn ń takora wa lọ́nà tí ò nítumọ̀ kò sí láì fi inú rẹ̀ èèyàn á máa bíléèmù babalágége ń jọ́sí pé wọ́n ní wọ́n ń gbé tírà sábẹ́ tébù èyí tí wọ́n gbé sóta ń gọ́ nígbà tí wọ́n kà á wọ́n ní wọ́n ń bú sọ̀hábà ni kẹ́yìn sì wá katira yẹn fáyé kẹ́yìn náà wá tu ti yín káwọn ti tu njọ àfa kan wá tu lòun bá ní sọ̀hábà lè méjì rí pé n ti ń jẹ ní ó torí máa wálé àwọn èèyàn láti lọ́ọ́ ka kùránì fún wọn kọ́lọ́n kó síjú àánú wa. al-aya takul aya al wa ń sọ fún wa yìí pé idha kharajahu alladhina kafaru nígbà táwọn kèfèrí lé ànábì jáde. nínú súrátù tauba aya ogójì ìyẹn ni pé analẹ́dí akharajahum min maka ẹni tí wọ́n lé jáde nínú maka kana masadiran mọ̀tọ́ridan min kibalil kufari àwọn kèfèrí ni wọ́n lé wa huwa shakhsun wahid èèyàn kan péré náà ni wọ́n lé bilhadil aya pẹ̀lú aya tanka yìí torí pé ò ní í dé àkàrájà ò mọ́ nígbà tí wọ́n lé àwọn méjèèjì jáde torí wọ́n lé abdullahi ibn Ureykit anabi ni wọ́n lé torí pé wọ́n mọ̀ pé abdullahi ń bẹ pẹ̀lú ẹ̀ ṣe àwọn ará maka ṣé wọ́n mọ̀ pé anabi abubakar kù maka ni tó bá yẹ kó sì kú mẹ́ ó tún padà gbọ́rọ̀ mí nísìnyí tábà wà wá rí i pé wà tọ̀bí yìí dhalika shakhs ẹni tá à ń sọ ni wà rasulullah idha yathbutu ladayna ó fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ wa yín pé anna ababakir lam yakun muhajiran aw mulahiqa kò bá nàbì ṣe yí jira rárá aw mutorida min kibalil mushrikin kò sì pẹ̀lú ẹni táwọn ò ṣe bọ́ lé walam yakhruju ma'a rasul kò sì jáde pẹ̀lú ànábì kàfàkìfà yakunu li qawli bi anna ababakir ajara aw lahiqa bin nàbì báwo la ṣe fẹ́ fi rinlẹ̀ pé abubakar jáde pẹ̀lú ànábì naam khaltun li abi na'im al-asbahani ìkànnì wọn afa sunna wọ́n wá ṣe justice pé tá a bá fẹ́ sọ àdísù méjèèjì yẹn pọ̀ qad khalata Abu Na'imi bayna riwayatayn láàrin ẹgbà wa méjèèjì farawahu fil huliya ẹ lọ ka tírà wọn tá à ń pè ní al-huliya qala Yusuf bun Yaqub an-Nujayrami Yusuf ọmọ Yaqub an àwọn ni wọ́n sọ fún wa wípé qala haddathana al بن مسنة قال حدثنا عفان قال حدثنا عفص بن غياث قال حدثنا بن جريج النافع عن ابن عمر وحدثنا أبو أمري بن همدان قال حدثنا الأسن بن سفيان قال حدثنا هشام بن عمار قال لما قدم المهاجرون الأولون الاصبع àfa àwa wa ń وابي Abu Na'im al-Asfahani wọ́n ní tá a bá fẹ́ ṣe òtítọ́ pẹ̀lú àdìsù yìí tá a bá fẹ́ pa á pọ̀ mọ́ra wọn a rí pé bá àdìsù yìí ti lọ rèé o wọ́n ní ìtò ní pé lamma qadima al-muhajiruna al-awwaluna al-usba qabla maqdami rasulillah nígbà tí àwọn muhajiruna àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́ ṣe hijira tí wọ́n dé Usba láàyè ibìkan ní Kuba ṣáájú kánàbì ó tó dé ó ní kánà ya umuhum Salim mawla Abi Udhayfa sálímù ní kírun fún wọn gbà náà kana aktharuhum qur'anan tóró òun ló mẹ́lẹ̀ qur'ani jù fihim abubakar wa umar báfa àti mutí ẹ̀ wá nù ó gbọ́ àfààní kana ya ummuhum sálímù mawla àbí udhaifa kana aktharuhum qur'anan fihim abubakar wa umar àfàwà táwìn ni gbogbo wọn ni wọn máa pàfà sunna ni al gbogbo wọn náà ni wọ́n mọ̀ kò sẹ́ni tí ò mọ̀ nínú wọn àfa yìí sọ pé tá a bá fẹ́ ṣe khaltu tá a bá fẹ́ sọ àdísù yìí pọ̀ á rí i pé bó ti yẹ kó jẹ́ ni pé ńgbà táwọn mọ̀hájìrú náà àkọ́kọ́ dé ṣáájú kánàbí ó tó dé sálímù ní ń kírun fún wọn ọmọ ọ̀dọ̀ àbí hùsẹ́fà òun ló mọ kùránì jù abubakar ńbẹ́ńbẹ́ umaru ńbẹ́ńbẹ́ wọ́n tún wá ní wàrọ́wà bùnú sáàd ibùnú sáàdì àfa sunna yẹn náà nínú tọ̀bùkọ́ọ̀tù libnu sáàdì tó bá lọ ka fọlùm tìrì mọ̀ fi yẹn ṣe sàárà fún ọ a muhammed bun umara alwaqidi látẹnu muhammed ọmọ umaru alwaqidi qala haddathani abdul hamid bun imran bun abi anas an abihi qala oni sami'tu rasul sami'tu bun umara mo gbọ́ lẹ́nu ọmọ umaru ní akubala salimu mawla habi uzeifa àwọn àdìsù míì tún lélẹ́yìí yàtọ̀ sáwọn ti bí dì salimu ọmọ ọ̀dọ̀ àbí uzeifa yahumul muhajirina min makkata ata qadimal madina òun ní maka ló ti ń jẹ́ aṣáájú wọn bọ̀ wá ń gbà tán ti ń ṣe ìjírá títí tán fi dé lu madina oni le anahu kana akora ohun torun ló mọ kuraani jù láàrin wọn libnu saad tabqatu libnu saad pé sálímù yìí ó ti ń ṣe ìmáàmù yẹn bọ̀ nígbà tó ti jọ gbé jíra kó maka ló ti ń fi hàn pé òun làmírù wọn ṣe máa sọ pé ńgbà tí wọ́n ṣe ń jíra wọn kírun lọ́nà mọ́sáàsì bọ́ná ti ń kírun lẹ̀ bá máa béèrè wàrà wà bùnú sáàdì àìdàn ibùnú sáàdù tún gbà míì wá. عن محمد بن عمر الواقدي قال حدثني أفلح بن سعيد عن محمد بن كابي القرذي قال هناني سالم مولاه أبي حذيفة سالم وما دو أبي حذيفة يهم المهاجرين بكبا òun ló ń kírun fáwọn tí wọ́n ṣe ìjìra wa ní Kuba fíhìm Umar nítorí kánmákóbá umaru ń umaru àti abubakar wọn yéé ṣe yàrá wọn lẹ láti lẹ ni ó ẹtùmọ̀ o ó ní kọ́bìlà àyàkú dáma rasulullah ṣáájú kó jíṣẹ́ ọlọ́run ó tó dé kèé ṣe pé lẹ́yìn tó dé níparí àjìmáàtì riwayat gbogbo àwọn ẹgbàá wa tá à ń rí lórí ọ̀rọ̀ wa yìí ló ń sọ fún wa pé anna rasulallahi sallallahu alayhi wa sallama tawajjaha ila lagori wahidan faridan gbogbo ẹgbà ọ̀rọ̀ ló sọ fún wa pé anabi nìkan ló dá jáde maka wahidan faridan lóhun nìkan ila lagari ló kọrí sí bí koto abubakar ò sí pẹ̀lú ẹ̀ ẹ lọ ka ilé inú musnad imam ahmed ṣé tíra àwọn afáàṣìyàn ṣebí tíra sunna ni ẹ lọ ka al-Mustadrik tí àfa wa Hakim yìí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nu Fatihul Bari ó wà bẹ́ẹ̀ nu Sunanu Nasai ó wà bẹ́ẹ̀ nu Shawaidu Tanzil tababi lọ wa min aina ń bọ̀ láti wá rí àwọn àlùfáríà Abubakar ló wà pẹ̀lú ànábì à ń kún ni jẹ́ n fi kan kún nínú Sahihul Bukhari ká tún wo ọ̀rọ̀ tí ó tún pààyàn lẹ́rìn téèyàn ó tún máa wò pé àà ah, àà ah, ah, <laughs> ìtàn mi ìrájù rè <laughs> àmàlìkì bónú sàásà rọ̀dí aláwọ̀ ánú ánú ànásì bónú màlìkì <laughs> ìyẹn là ń wò yí ó rí àmàlìkì àjàní mú tàn àmàlìkì bónú sàásà wa ìyẹn náà ń bi mí léèrè yìí pé ká mú ibi tá a lọ́n ti ní kán fomi pa etí wá nínú Al-Kùránì a sì ti mú wá otu wá ní ẹnbó láti lè rí inú alukurani yìí pé mo tiẹ̀ máa padà play ọdí ọ̀hún tìrì àfa kan ló kurani kan kí wákàtí márùn àwọn ọmọ kéwù ọba solomoni <laughs> la ni nta ní tá àfa wa ń ya pé àfa yẹn ibo ti kéwù tí kò sí wákàtí márùn nù kurani kewu yín ni ò débẹ̀ torí pé ẹ̀ka kurani ma náà èyí tí mo fẹ́ lò tí mo fẹ́ fi parí ọ̀rọ̀ mi yìí. òun náà ni wípé ẹ tún wá gbọ́ níbí nísìn pé Aisha ló di ẹrù ìjìra fanabi àti bàbá rẹ̀ anabi wá fi Aisha ìyàwó tẹ ló ti fẹ́ ń gbà náà ó fi ilẹ̀ Mẹ́kà. inna lillahi irọ́ ò dá o wallahi irọ́ ò dá o irọ́ ò dá o irọ́ ọ̀dà o ó dijọ́ tá a bá gbà pé Sahihul Bukhari kabaqiyyatil kutub kò yàtọ̀ sáwọn àwé tó kù tán kọ́ ní Islam níjọ́ yẹn la máa lálàáfíà ní Islam njọ́ a bá gbà torí pé njọ́ yẹn làlùkùránì ó ní sinmi làwọn mùsùlùmí ó sì gbádùn ẹ̀sìn torí pé unaka sọ̀hábà yusalluna bidunil Bukhari wa sahihi àwọn sọ̀hábà kírun wọn rí Bukhari wọn rí sahihu rẹ̀ wàtàbẹ̀ọ́nà yusalluna. ويصومون ويهجون ويذقون ويفعلون يفعلون يفعلون ما يفعلون في أمور الدين والعبادة بدون صحيح البخاري والبخاري غير موجود وغير مولود نجاتي ما بخاري أهو صحابة كينو وان رسال البخاري أهو تابعين كينو وان رسال البخاري أهو مالك كينو وان رسال البخاري أبو عنيفة كينو وان رسال البخاري imam malik kírun o imam shafi'i kírun o ahmad bunu hanbali afa lòun tún jẹ́ sí imam bukhari o yahaya bunu ma'ayyan afa ló jẹ́ imam bukhari o imam nasa'i afa ló jẹ́ sí imam bukhari o wa ma dhalika fadolna bukhari ala kullihim adẹ̀gbé ọlá fún bukhari lórí gbogbo wọn. ẹ wo musiba lihubbil bukhari láti kharasan Uzbekistan torí pé àwọn Lárúbáwá ò mọ nǹkan ọkọ dáadáa ń jọ́nà Lárúbáwá tó kọ nǹkan wọ́n mú tírà ẹ̀ wọ́n fún un pa tó kọ́kọ́ kọ tírà tírà àdìsù tá a wọ́n kọ́kọ́ kọ lẹ́yìn tàfáwá zòrí ìmáàmù Málíkì ni. 讨论一下。 wọn ti lọ ẹni pé o ti lọ lọ́nà ìyá yìí kún kún wọn dẹ̀ hàn gbèsè lónìí ẹ̀ máa lọ fi ṣe wọ́n nà ló.